Àjàó ládé tọ́ sí. Àjàó ládé tọ́ sí. Ọba orin ọba ìlú o. Ọba orin ọba ìlú o. Adé ìlú apẹ́ lórí mi. Adé ìlú apẹ́ lórí mi. Màá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. Professor, play your sweet music for us. Professor, play your sweet peperembe. Professor, play your sweet music for us. Professor, play your sweet peperembe. I like to dance, you like to dance we like to dance to your baby rempe. I like to dance, we like to dance, we like to dance to your baby rempe. We are ready, as you ready, we are ready to dance your baby rempe. We are ready, as you ready, we are ready to dance your baby rempe. ìwọ jẹ́ iráyé jòjújú ìwọ jẹ́ iráyé mú fàájì kẹlẹ́lẹ́ adínilọ́wọ́ aláìlérò wábi wọ́sù èmi á bá wọn jó bèbèrè ń pè ijó àjà o. ìwọ jẹ́ iráyé jòjújú ìwọ jẹ́ iráyé mú fàájì kẹlẹ́lẹ́ adínilọ́wọ́ aláìlérò wábi wọ́sù èmi á bá wọn jó bèbèrè ń pè ijó àjà o. ẹ jẹ́ ká kí i kádẹ̀ bá yin lọ́run lógo gbogbo àwọn délé táìwò. Eh, eh, olúfàjẹmírókùn ọ̀rẹ́ wa àwọn tájọ jẹ́ kìnìún tájọ lè sọ pé afọjú wi ní àsìkò yẹn àwọn nìyẹn gbogbo àwọn àbúrò wa délé táìwò gbogbo wọn yẹn àbúrò ni wọ́n jẹ́ sí wa ṣùgbọ́n ńgbà tí alùbáríkà bá ti wà nù sẹ́yìn máa yà balẹ̀ irú ọmọ mi yìí nísìnyí mega nine nine ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ pé kọ́lọ́hún fi ọ̀nà hàn yẹn kó sì tún fún ní àlùbáríkà ṣe mọ̀ pé wà ó nínú ẹni tó gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni irú pírẹsidẹ́ǹtì wa Ayọ̀ Balógun nínú àwọn tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nìyẹn torí pé àwọn yẹn náà dé lẹ́yìn wa ni ṣùgbọ́n ń gbà wọ́n dé àlùbáríkà ó yà sọ́dọ̀ wọn wọ́n dẹ̀ utilize ẹ̀ sọ kọ́lọ́n dẹ̀ má jẹ́ ọ̀tán fún gbogbo wa hmm. àwọn irú dípọ̀ gators àwọn àbúrò wa nìyẹn nínú music àwọn náà dẹ̀ wọ́n dẹ̀ jọ ọmọ tó ní ọ̀wọ̀ àti tẹríba fún wa. tádé gbogbo wọn tẹ wá dárúkọ ó dà ń pẹ́yìn àti shina peters ó dà ń pé. ẹwà gan torí aka ni àdẹ̀rí gbọ́nù tán tí wọ́n ní tẹ̀ nígbà kan tẹ lọ́dọ̀ babaláwo tẹ lọ́gbà nǹkan kan gan ẹ bá délé wọ́n nǹkan fún yín kẹjẹ ó di pé ẹjẹ ṣínà jẹ́ nǹkan nǹkan kò pẹ́ wọ́n ṣàwo kan àwo yẹn ó di wọ́n sọ pé oúnjẹ tó jẹ ẹ̀yin ni mo wà pẹ̀lú bá ń sìn báwo ni àárín yẹn bó ṣe jẹ́ jẹ́kọ̀ ọmọ nàìjíríà. ẹ ṣe rí gbogbo tí ayé bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ yín sí àárín yẹn ṣe mọ̀ pé ọ̀rẹ́ méjì tí wọn ò bá mọ ohun tí ń bẹ ń bẹ tí wọ́n dẹ̀ fẹ́ rí wọ́n lè kó lọ́dọ̀ sínú nísìnyí kí wọ́n wá sọ nǹkan mi fún mi tí inú òbí mi tí mo máa sọ pé sọ yẹ kí wọ́n sọ nǹkan báyìí jáde tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ tèmi náà fún tóun náà tí ó bínú sẹ́rí nígbà tí gbogbo ogun le téèyàn bá gbé ìgbẹ́ fún ọ̀rẹ́ mi yọ jẹ but ẹ mọ̀ pé ìgbà kan ló tún máa ń sọ a ní ọ̀rẹ́ mi wo bóun bá tiẹ̀ lè lo forty years of age nígbèsè ayé òun kóun máa lọ máa ní ẹ ọlọ́run kúkú ṣe ọlọ́run ó ṣe náà fún gbogbo wa gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ẹ̀ẹ́ sẹ́rẹ́lẹ̀ tí wọ́n ń sọ yẹn ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ wọn ò mọ ohun tèmi lo oògùn yẹn fún èmi ò ń lóògùn kí n lè lo kọ kárí gbogbo àgbáyé o ọlọ́run ní ń bíldì orúkọ fún ẹ̀dá sẹ́ǹgbọ́rọ̀ mi ní tún máa ń wọ́n àwọn tajọ jẹ́ musician fún nígbà yẹn pé tajọ jẹ́ the same categories máa ní ẹ má jẹ́ káwọn babaláwo wa ó wa wá jẹ o torí ńgbà táwa náà ń worúkọ kiri tá à ń wá ohun tí ò sọnù káàkiri lọ́dọ̀ wa a ti wá débi pé wọ́n ní ká lọ kọ orúkọ gbogbo Nàìjíríà musician ká lọ kọ orúkọ gbogbo wọn wá wọ́n wá wò pé ẹni tó mú mi lọ mo bá sọ fún un mo ní jẹ́ àkọ́kọ́ jáde ní ká lọ ronú sóhun tá a fẹ́ ṣe ilé òbúlà fáyẹn wà kó ṣe pé tí mo lè pamọ́. Mm lọ́sùn state mo ní ìbàjẹ́ wípé bọ́lọ́ bí àwa ẹ̀dá ṣe rorò yìí lọ́lọ́run rorò ojú sánmà yìí àwọn ẹyọ máa ma fara gbára wọn máa wálẹ̀ mo ní má ṣe o nígbà tó tiẹ̀ wá parí ẹ̀ tó fẹ́ kí n jiyàn mi kan gba pátápátá mo ní bí orúkọ àwọn wo ni rí oníṣàn ní àdé àtẹ̀bínísà òbí mo ní ẹ̀ẹ́n èmi nìkan nìyá mi sì bì àṣẹ tí n bá wá sí yẹn ǹjẹ́ ntí jiyàn mi kan gbá one èmi máa ń sọ fáwọn tàjọ jẹ́ ṣàwáwò pé ẹ nítorí ìtọ́ lọ́hùn ẹ má wá nǹkan kan kiri lórí àwọn Sàní Àdé àtẹ̀bínísà òbẹ́ o ẹ o ìdí àti túmọ̀ ni pé tẹ́ ẹ bá porí wọn lóru lágbára ògo Ọlọ́run wọ́n wá kí yín lẹ́yìn wọ́n wá kí àwọn ẹbí yín láàárọ̀ ọjọ́ kejì ìpẹ́ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn lánàá ọ̀rọ̀ mi kì í yé wọn àti lérélé tó ti ṣe bẹ́ẹ̀ rí tó jẹ́ pé fúnra ẹ̀ lọ́wọ́ rẹ̀ pa ìfi mo ń fi yin lọ́hùn lógo ni omi fi yọ o èmi mọ̀ pé kó gbogbo ìtẹ́ bá wádìí ẹ̀yin ẹ máa wádìí kiri pé eléré wo lọ́wọ́ rẹ̀ pa hmm. èmi mọ̀ pọ́kàn nù wọn ní ọlọ́ọ̀ forí sọ torí tí wọ́n bá ti ń lè sọ fún ọ pé tí wọ́n bá ti ń lè sọ fún ọ pé tí lágbájá bá lọ wọ́ lọ́kàn wọ́n ń purọ́ fún ọ ní o ní 1980 something ni kọ̀mándà ọ̀gá wa ló ní òun fẹ́ fi stage lẹ̀ fúngbà díẹ̀ kọ̀mándà wa kò lórí stage for sixteen years ah gbogbo ibi tí kọ̀mándà fi lù sí ibi tó pẹ́gì ẹ̀ sí báyìí tó forin sí báyìí ah kọjá bẹ́ẹ̀ èyí tó bá tiẹ̀ tún fẹ́ kọ tá a bá tún fẹ́ kọ tá a bá ti kọ yìí tó ti kọ tẹ́lẹ̀ yóò tún máa kàn létí wọn ni pé kí ni wọ́n tún wí yìí járe fúnra mi ni mo dìde tí mo ń lọlé kọ̀mándà pé ẹjọ́ bàbá ẹ dákun ẹ máa padà bọ̀ lórí stage bàtà tẹ bọ́ sílẹ̀ kò sí ẹ mọ́ tó tó rí tọkẹsẹ̀ bọ́ tó rí gbé ọmọ táwọn gan bí kò rí gbé ta ni ó pè mísíkì ọmọ wọn kan ọ̀dà tó yẹ pé tí kọ́mọ́ndà bá ń kọrin báyìí tọmọ wọn bá ń kọrin ẹ máa pè á ẹ ti léléyè sóbè àwa nítorí àwa gbákejì gbákẹta tá à kóra wa kiri so bí kọ́mọ́ndà ṣe wà yẹn ó ní ipa tẹ bá béèrè lọ́wọ́ wọn wọn lọ bá wọn mọ bẹ̀ wọ́n lé mo ṣe gbogbo ẹ̀ mo ní ẹ dákun ẹ padà commander bá ní ọ̀dà nígbà tó ti di pé ẹlòmíín sọ wípé bóun bá fẹ́ seventy tàbóun fẹ́ eighty commander ni ó ṣeré fóun tí wọ́n bá wá pè wọ́n tí wọ́n commander ní òun ti engage wọ́n bá ní ọ̀dà ẹ̀ àlọ́ọ̀dọ́ lágbájá wọ́n pa àwọn ọ̀fẹ́ ẹ̀ èyí tí tó play bíi tòbé tó dàbí ẹni pé òbí pọ ohun sí lẹ́nu òun náà ń kọ́ ẹ lọ wọ́n á ní àwọn ọ̀fẹ́ àwọn míì àwa bá mi pé kí n jọ kí n bá àwọn bọ́gà mi sọ̀rọ̀ mo mọ bàbá kan nìbàdàn olówó ni òṣèlú dẹ̀ ni nígbà tó fẹ́ eighty kò sí nǹkan sọ fún un ó ní láyé ó ní òun ọ̀gbà bàbá kan bẹ wọ́n pè ní àsùkù o tó ní anímí tí kọ́mọ̀dá ti rẹ́kọ́ọ̀dù fún ọkọ mọ̀rin ọ̀la tó ní anímí nígbà tí bàbá yẹn fẹ́ seventy ó ní òbí ni ó ṣe fóun ti sọ fọlọ́n pé òbí ó ṣe fóun nígbà tó ń ba seventy kò gbá ó wọ́n fi wá bẹ́ẹ̀ wọ́n láwa ní ọkọ ni bí òbí olóhùn ọgbà ibi tí mo ti mọ̀ ní òòsà nìyẹn pé à bàbá yìí dákun kọjá mẹ́rẹ̀ ogun fún wa a sọ̀rọ̀ sí wọn a ṣe gbogbo àbá wọn sọ̀rọ̀ kí n sípa bú wọn pé kí wọ́n jọ gbàrà tí kọ́mọ́ndà padà sórí stage ni music ti wà náà tún ó tún rise up ibi tó bá ti yẹ kí wọ́n fún wa ní four hundred thousand pé kí wọ́n fi gbà wá à ń gba eight hundred thousand nítorí pé wọ́n mọ̀ pé táwọn bá dọ́dọ̀ ga wa gbàrà tó ga padà sórí stage yẹn tó bá ní five million ten ó pòbé o ṣùgbọ́n ẹni tí ó ní five million tó bá rí five hundred thousand tó bá fáwà sáà ní máa súré lọ́bẹ̀ kí lẹ́gùn wa ti tó lóun ọ̀fàárọ̀ bí tí ọlọ́run ti tún bùkún àwa náà nìyẹn. bàbá so ṣé tẹ̀yìn àti ṣé náà tó sọ yẹn ṣé kò sí pé ọ̀rọ̀ nǹkan kan ẹ nǹkan àbí wọ́n kàn fẹ́ torí ẹ ń parí ọ̀rọ̀ yẹn tán sà. sẹ́rí mo sọ kinní kan fún yín pé tí odò bá ń gbé yẹn lọ tó dùn gbéyàn lẹ gbùdùgbùdù báyìí téèyàn bá rí igi ewédú olú ọfọ àwòpọ̀ yá àwọn ènìyàn dáhùn dúró ńlọrọ ọgbà yẹn kò sí nǹkan kan nínú títí náà jẹ kò lè ríràwọ̀ tèmi jẹ èmi ò lè rí tiẹ̀ jẹ èmi wálé ayé tèmi ń wá tiẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá pé iye kan ni wọ́n ń ra oògùn ara líle kò sí ohun tí mi ò lè fi ṣe ni wọ́n fi ṣe nǹkan wípé kì í jẹ gẹ́gẹ́ bí ńgbà tó mi dọ́dọ̀ mi tó ń gbóòórùn àṣẹ nǹkan ń ta sánsán ọkàn torí ba bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì mi ọkàn gbé jáde ọkàn bẹ̀rẹ̀ sí ní ni. kí ló ń gbé ó ní gbogbo ohun tó bá jẹ́ ó ní ti sọ fún ọ gbogbo ohun tó bá ikú tó ó ọmọ ohun tó ń jẹ yìí nígbà àwọn ọ̀rẹ́ pé kí n bù yẹn jẹ́ ń bẹ̀ mo ní ó kú máa jẹ́ bọ́jà rẹ̀ lọ́ bá le ara mi náà ló le kéésógun ìràwọ̀ títàn láyéláyé kò ẹnìkan jẹ́rawọ́ ẹnìkan o wọ́n sọ pé lẹ́yìn ìgbà yẹn làwọn ni èsì yẹn jáde ń pé. gbogbo nǹkan ó ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa ni ebi mi náà bí gbà tèmi náà ṣe tẹ́ńbí tèmi náà ìràwọ̀ tèmi náà yọ níwọ̀nba tèmi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà lèmi náà maintain dojú àárọ̀ yìí eh, so eh, ọ̀rẹ́ wa bọ́ bá bọ́ sọ́dọ̀ rẹ̀ déédéé ni bọ́ sọ́dọ̀ mi déédéé ni sọ̀rí pé ọ̀rẹ́ kòríkòsùn ni wa. ó ní bàbá ti yànnàná fún wa bó ṣe ń lọ yẹn pé èyíkéyìí tẹ bá gbọ́ tẹ bá kà yẹn ń ṣe wọ́n ti sọ bó ṣe rí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ tímọ́tímọ́ lọ́wọ́ ó dẹ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ níyà yín bàbá. bàbá eré jùjú torí tèmi bá ń wò bẹ́ẹ̀ yẹn sà máa ń pé àwọn nǹkan tẹ̀yìn máa ń live play mo fi ìpò jẹ́ ó wà lára nǹkan tó jẹ́ pé ó ó ó ó le díẹ̀ ń sìn sà ọ̀rọ̀ live play yẹn dáàdi báwo ló ṣe jẹ́ sà torí mo rí pé ó ṣòro díẹ̀ pàápàá fún wọn ní pàápàá jùjú ìsìn wàá wà live mi báyìí kó tó nǹkan tá máa mú kan bọ̀ bá ríran live play ẹ bá yọ̀nà náà yẹn báwo nìyẹn ṣe jẹ́ ṣé ẹ̀ ń kọ́ láìfù náà ni àbí ó ní béèyàn ṣe máa ń torí tó bá ń sọ pa ẹ̀yin sá pé tó bá ń pa live sa <laughs> hundred ni. ẹ n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká live recording tó ní jùjù ó yàtọ̀ fún live recording tó ní fújì. n tó bá wù onífújì ló lè sọ sínú live o but a kì í fẹ́ kí wọ́n gbọ́ ohun àbàchà nínú live recording jùjú but ẹ bá wá kíyèsí gbòòrò lẹ́nìí ẹ rí i pé nítorí pa ní àwọn elétí dídọ̀tí rough listener gbogbo ń tó bá dọ̀tí tó bá ń kó sí wọn létí wọn ò wọn ò mind torí pé anything wọ́n lè sọ káwọn lè make ẹ̀ wọ́n lè mọ̀ pé gbogbo ẹni tí bá ń kọrin ọgbọ́n tí ń kọrin òye láti lè make ẹ̀ ó máa ń pẹ́ ṣùgbọ́n ọ̀nà tó gbà easy fún èèyàn láti kọrin kí ayé tètè mọ̀ òun ni pé kó máa sọ̀sọ́kùsọ. So, so, a rí eléré bí ó tó pẹ̀rẹ̀ ní gospel music ẹ̀ eh, kíni tó jẹ́ pé ìkọkúkọ ní nǹkan tí ń kọ bó bá dùn bá mi sùn lánàá bá ti kíní kan ó yẹ mọ̀ pé ìgbà ni gbogbo àwọn èèyàn máa ń ní ẹ máa wo ìgbà tí àwọn ọ̀gá wa méjì yìí ń lò lọ́wọ́ lù màá gbọ́ rẹ́kọ̀dù ọ̀gá sàn nígbà mi báyìí màá máa béèrè pé sọ́lọ́run ah, ló fi yé wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà yìí ni àjàgà bàbá mi kọ̀mándà Ebenezer Obey èwo lẹ́gbọ̀n nu rẹ́kọ̀dù kọ̀mándà tẹ́ ẹ̀ ní máa rò pé àá ah, ṣé ń gbà tí ń ṣe rẹ́kọ́ọ̀dù sọ́mọ pé àsìkò yìí máa dé ni. ìdàwọ́ rẹ́kọ̀dù gbọ́n yín olóògbé barista sa àwọn ní ah, forty fifty years sa tó bá sì gbọ́dọ̀ sí. àwọn yẹn ti káti a mo mo mo mo pàlù fáwọn yẹn ni. Hmm. tí ọmọ ọdún mẹ́ta bá wà tó bá lè gbọ́rin nínú orin barista yóò gbọ́ ìtọ́wọ́ ọ̀nà tí bàbá náìtì tí bá sì ń wà ní gbígbé ayé yọ gbọ́ ìtọ́ba wí àwa tí a wà ní middle age a gbọ́ ìtọ́ba wa wí tí ó sì correct wa ni kò kí ń ṣe pé èyí tí ó máa sàn wá lọ́nà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn bọ́ rí aláàjì eléré yóò ohun tí wọ́n wí ohun tí wọ́n máa sọ pé alẹ́ nu wọ́n dídí aláàjì ni ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé ọmọ pé àwọn fáǹsì ohun tí wọ́n fẹ́ nìyẹn gẹ́gẹ́ wá nírú wa yìí correction wo la fẹ́ fún wọn nígbà àwọn ọ̀gbọ́n ti wa tó ti wọn so but èmi sáà máa ń bẹ lọ́hùn ni pé tí n bá máa retire kí n tó retire kí n lè ṣe nǹkan kan bíi tàwọn Ebenezer àwọn even àwọn bàbá wa Chifa Ike Dairo àwọn bàbá wa Adéolú Akínsọ̀yà hmm. ṣe jẹ́ nìyẹn. ṣe rí bàbá ṣe ń fún wa ń eléyìí àwọn àgbàlagbà tó o bá tí o bá ṣọpọlọ lẹ kò ní wọbẹ rárá torí bàbá fún wa gidigidi ni wọ́n dẹ̀ ti yà síbi tó pọ̀ ẹgbẹ́ ìtọ́ fún wa ń sìn náà ń gbé wọ́n tún júbà fọwọn eléré ẹni gbọ́ sí ń sọ látọ̀ ẹ gbọ́ pé wọ́n ń júbà fọwọn àgbà yẹn àwọn ọ̀dọ́ nìyẹn sì ń gbé à èmi náà ṣe kinní kí ló wà mẹ́tẹ́ gbé kinní ọ̀hún rí bẹ́ẹ̀ so àárín kọ̀ọ̀kan dìbò bẹ́ẹ̀ ń gbé humility Mm, baba wa ni lọ́sẹ̀ ń juba juba juba júbà kò dẹ̀ ní bàjẹ́ fún yín kan. ẹ bàbá ìjà sọ ń pa torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ti sọ̀rọ̀ ń pa ìlú nàìjíríà bó tẹ̀ gbé kó gan làṣà ìlàsọ ń pa sẹ́yìn náà bí ìlú wa nàìjíríà ṣe wà yìí sà torí ẹ̀yin tún ẹ tún rí jù wá lọ sà ìnira yẹn pọ̀ sà. Tàbá dẹ̀ máa sọ àsọ̀ǹpa àwọn olórí, àwọn olórí, àwọn olóṣèlú wa nǹkan Kí lẹ̀ rò jẹ́ ìṣòro tó ń dojú kọ wá gangan nínú Nàìjíríà sir? Ṣé rí ìṣòro ta ní ní Nàìjíríà? Ẹ jẹ́ ká pé ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa ta jẹ́, eh, masses àwa ọmọ ìlú. Èyí tí ìjọba wa tí ń ṣe olùkú wa ní nàìjíríà tí wọ́n bá fi ń ṣe ohun tí ọ̀dà káwa gádà ara wa jọ together káfíìsì wọn pé ń báyìí ni wọ́n ń ṣe tí ọ̀dà àwọn máa wá wá the way of survivor wípé ẹ̀yin ẹ máa ṣe eré àìdá yín lọ o bọ́jẹ́ lómi inú ọmọ ìlú ó lè lọ ràbọn tí ó máa wọlé kiri lóru instead kó kó jẹ́ ká parapọ̀ pé a ní ìwọ tó ń tọ́ jẹ́ gómìnà yìí ìwọ tó jẹ́ sẹ́nitọ̀ yìí ìwọ tó jẹ́ kánsílọ̀ yìí ìwọ tó jẹ́ chairman yìí ń tó ń ṣe ọ̀dà táwọn bá wá rí wọn bóyá nínú pé wọ́n rí pọ́lọ̀ jalè ìbàjẹ́ búrẹ́dì ló gbé lórí ẹnìkan wọ́n bá mú wọ́n bá lù pa aráàgbòrò ẹgbẹ́ ni ọkọ̀ lù pa wọ́n ó ti gbàgbé pé ebi lọ́pàá débẹ̀ two àwọn tí wọ́n ń ṣe kinní wọ̀nyẹn bóyá wọ́n yíwe ni o bóyá wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ní àwọn boys ń ṣe nísìn instead kí àwọn boys yẹn náà kí wọ́n fèsì àwọn tó ń rúlu wa pé ohun tí wọ́n ń ṣe ní ọ̀dà ẹ rí i pé àwọn gan ni wọ́n wá kọjú àwọn gan ni federal government wá kọjú dà nísìn tí wọ́n ń pè lólè ta ló dẹ̀ fà nígbà tó jẹ́ pé wọn ò claim right wọn pé àníṣe ẹ̀yin lẹ sọ wípé ẹ ṣe nǹkan báyìí fún wa nígbà tíjọba yìí fi máa débẹ̀ ààrẹ ni tó sọ wípé tóun bá débẹ̀ owó epo wọ́n máa di forty naira yes èmi ò pẹ́gbẹ́ kan ò dáa kí nàìjíríà má ṣe bàjẹ́ ni èmi ò ń ṣẹgbẹ́ o torí náà mi ò kí ẹ rí i pé mi ò kí ń kọrin kí olóṣèlú tí n bá ba pàdé ní patí màá kì í tó bá jẹ́ pé àdúgbò tí mo mọ̀ pé ńgbà tó ṣe àdúgbò ó ṣe dáadáa ó ti gọ́tà ó ṣomi ó ti gbá ń fi kì í ṣùgbọ́n kí n wá lọ studio kí n bẹ̀rẹ̀ sí ni máa lọ bú ẹnìkan tí mi ò mọ̀ àmì ò kí n ṣe even ní life mi ò ní ṣe ìwọ tó déwájú mi tó náwó fún mi lọ́wọ́ yẹn ń tó ṣe ni màá máa fi kì ọ́ torí déwájú ìdẹjọ́ ṣe rí àmọ́ ẹ̀tọ́ wa nílùú yìí ló jẹ́ kí wọ́n ńgbé ebi bá dẹ̀ ti pa ẹlòmí ebi pa èmi náà o but ńgbé ebi bá pa ẹlòmí wókòwòkò ni wọ́n máa lọ sọ. ẹ mo fẹ́ fi ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ pé bòńkẹ́lẹ́ bọ̀dá àkànjí abíọ́lá ajímọ́bi ẹ̀gbọ́n mi dáadáa ni kó tó di pé wọ́n di gómìnà lèmi pẹ̀lú wọn ti jọ wà nígbà wọn fi wà nílé epo national hall kò dẹ̀ sí ohun tí lè fẹ́ ṣe wọ́n máa carry me along ni but nígbà wọn ti dolóṣèlú mi ò wúlò fún wọn mọ́ because mi ò kí n ṣe materials wọn tí wọ́n lè lò àwọn náà dẹ́ mọ̀ èmi náà dẹ́ mọ̀ àwọn èèyàn máa ń challenge wọn pé kí ló dé tẹ́ fẹ́ ṣe nǹkan tẹ́ máa pe lágbájá tẹ́ máa pe tẹ́ tẹ́ ní pé yk ó ní yk ò ní kọrin tóun bá fẹ́ ó ní kò èsì pé kí ni ó láwọn ríra àwọn àwọn bára wọn sọ̀rọ̀ ìmọ̀sùn bá mi sọ̀rọ̀ but kí n wá dé òde kí n bẹ̀rẹ̀ sí ní lọ bú opposition party wọn nínú opposition party wọn mo rẹ́ni tó ràn mí lọ lóyìnbó rí mo rí ẹni tó bùn mí lówó rí mo rẹ́ni tó ra irinṣẹ́ fún mi rí kí n bẹ̀rẹ̀ sí ní máa bú opposition party wọn yẹn mi ò mú oore o ìdí tí èmi fi rò pé kí n kúkú jẹ́ kí àwọn tí ọba jẹ ayé yẹn kan máa jẹ lọ nìyẹn ó ṣe pé gbọ́yá pé kìnnì kan àwa náà mọrin ọ̀tẹ́ kọ a sì mọrin òṣèlú kọ ṣùgbọ́n mi ò ní kọ́ nítorí pé àwa mọ̀gbà tí NCNC àti eh, eh, kíni kọ pátì kejì pátì kejì bóyá eh, mo ti gbàgbé orúkọ pátì kejì NCNC àti Action Group èjì àmọ́ ohun tójú àwọn bàbá ti wá rí nígbà náà sẹ́ni tí wọ́n gbé lọ nítorí pé ó wà nínú ẹgbẹ́ kan tó jẹ́ pé ọdún méjì wọn ní kò gbọ́dọ̀ wọ̀lú àbẹ́ni tí wọ́n ń pè kíníkan ní ìwé àgbéká tí wọ́n bá ń bọ̀ báyìí wọ́n mú bu yẹn wọ́n ti mú lọ́wọ́ wọ́n lẹ̀ mọ́ iwájú ilé kan ní tí wọ́n bá tí wọ́n bá sẹ́gbẹ́ wọn wọ́n lẹ̀ bí irú bẹ́ẹ̀ ti tilẹ̀kùn yín nísìn ti mọ̀ pé táwọn bá ti lẹ̀ ìwé àgbéká yẹn mọ́ tẹ́ ẹ bá ti já ìwé yẹn máa já àwọn tó bá wálé látòkò tó wá sí ìnáwó ojú wíńdò ni wọ́n gbà jáde ni wọ́n fi lóko wọ́n wá lọ ṣiṣẹ́ lóko láti wá san gbèsè kínní ìwé àgbéká tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri fún wọn tó bá tún dọdún tí ń bọ̀ tí wọ́n bá tún wù wọ́n tí wọ́n bá tún lẹ̀ mọ́ gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe lóko lọ́dún yìí wọ́n tún bọ̀ àbí àwọn tó jẹ́ pé lóru ni wọ́n sá wọnú kànga tí àwọn pátì ayé gbà yẹn àdá ọ̀bẹ ni wọ́n sá lọ́nu kànga ni wọ́n máa wá wọn kiri nílé àwọn ọkọ yín dà àwa mọ̀ gbà yẹn but ọ̀làjú ti dé eléré tó dá sí ń gbà yẹn àwọn náà mọ̀ bí táwọn bára wọn gbogbo àwọn bàbá eléré tó wọ́n dá sí ń gbà yẹn àwọn AG àti Action Group àbá Action Group àti NCNC àwọn eléré tó dá sígbà yẹn wọ́n mọ̀ bí táwọn bára wọn ṣé a ní bàbá kan wọ́n máa ń kọrin kí ẹgbẹ́ kejì ó sì ń jẹun lọ́wọ́ oúnjẹ tí ń jẹ lọ́wọ́ báyìí tí wọ́n bá ń di oúnjẹ yẹn wọ́n ní kó dìde ọba dìde nílé oúnjẹ ni o wọ́n ní kó máa bọ́ sòkòtò àti gbogbo ẹ̀ ni wọ́n bá ní kọ́ máa bọ́ gbogbo ẹ̀ ọbakùn jẹba jẹba jẹba ni wọ́n máa pe ṣòkòtò abẹ́ kíni tí wọ́n máa ń rìn gbà yẹn ó bá ní à ẹ dákun ẹ má jó wọn bọ wọn láyé ọ̀bọ lọ́ba bọ́ ṣòkòtò ni wọ́n bí ṣe máa kọrin kí àwọn ẹgbẹ́ ẹ̀ ti bí yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ni máa kọrin kí àwọn wọn láwọn fẹ́ pa ni bẹ́ẹ̀ ni wọ́n ta ní pẹ̀lẹ́bẹ̀ àdá wọ́n sọ ọmọ pọ̀ bẹ́ẹ̀ wà tá a lè gun ọ́ ayé ìgbà yẹn kò tí ì síbọn nígbà tí wọ́n bá ní kó máa jó káàkiri gbogbo sẹ́yìn gbogbo àwọn ọmọ sẹ́yìn tó bá wo program tá à ń ṣe tó bá ti dáyé ńgbà yẹn yọ mọ̀ tí ń bá kọrin táwọn onígẹ̀lẹ̀dẹ́ kọ fún bàbá nì ní lọ́dún yẹn a ní ní hòhò lọ́ba mi ní ìyá ara o lágbájá ti balẹ̀ ayé jẹ́ ẹ́n. Eh? ọyọ sí làdó gbogbo obìnrin ìsálọ nígbà tí wọ́n ń rí lágbà bàbá tí ń fì báyìí. Ah. lọ́rọ̀ olóṣèlú ni orin lọ́kọ orin ló kọ kí àwọn kan nígbà rẹ̀ change wọ́n fóun náà ṣe ẹ̀yẹ yẹn tìtorí ẹ̀ láì fi jẹ́ kẹ́nu èèyàn wa rough orí ilẹ̀ tí mo wà yìí mo mọ̀ pé pátì kan ni ló ń rúlu orí ilẹ̀ tí mo wà yìí n bá kọjá yèmí jọ yóò ti nǹkan bá tẹ̀lẹ̀ wọ́n lè pé láti ọ̀dọ̀ mi ni títí ti jẹ́ lọ lọ lọ gbòòrò wọ́n gbá wọn bá dẹ̀ wọlé tiẹ̀ tán wọ́n á ní katapila ò mú. Hmm. Hmm. kò ni wọ́n nílẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo bébí ṣe ń pa mí ọlọ́run jẹ́ káṣírí mi ò tú dọ́dọ̀ wọn hmm. mo sì jẹ́ nìyẹn. bàbá ikú làákàyè bàbá ẹ torí a a ti ń balẹ̀ díẹ̀díẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ìsínsà ara àwọn ìṣòro tí wọ́n dojúkọ pápọ̀ wọn tọ́sẹ̀ ń bọ̀ ń sìn sá ọ̀rọ̀ olóbìnrin dé sá mo lè rí i pé bẹ́ẹ̀ náà ṣe wáyé sá torí tá a bá ṣe ìwúkọ́ ṣe ń wò yín sẹ́ríkà bá ṣe ìfáàn síbẹ̀ náà tá a bá ní bàbá aṣọ ọmọ nǹkan nǹkan rí náà torí ẹ máa ń sọ pé ẹ̀yin náà ṣe kiri ẹ̀yin náà ṣe ọmọ rí dáadáa bẹ́ẹ̀ ni. bàbá tó báwo ló ṣe jẹ́ báwo ni ọlọ́bìnrin dè sá fọ́wọn ọ̀dọ́ náà torí ọ̀pọ̀lọpọ̀ mi ó torí obìnrin yẹn tó bá di ṣe báyìí ọ̀dọ̀ lóbìnrin yẹn ó lè jẹ́ kó là ó lè má jẹ́ kó ẹ yànnàná fọ́wọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń ráńdù when it comes to ọ̀rọ̀ obìnrin as an entertainer sir torí èyí náà pé èyí náà ti ní experience ẹ̀ lórí ṣèlú sísá. ẹ mo kàn fẹ́ bẹ gbogbo àwọn àbúrò wa àtàwọn ọmọ wa wípé gbogbo nǹkan òun gbogbo níwọ̀n níwọ̀n ni. Wani, wani ohun gbogbo níwọ̀n níwọ̀n ni obìnrin fífẹ́ tó bá pọ̀ lápọ̀jù kò dára mọ́ ó lè fi ṣe ènìyàn léṣe ó bá lára ẹ̀ ó bá lára ẹ̀ kò sí bó bá ṣe ló rẹ̀ ló sì bá rẹ̀ ń à ń kóbìnrin jọ mo sì rí ni èmi náà ṣe tèmi o mo ṣe èyí tó jẹ́ pé màá ń blame ara mi ń sìn pé tó bá jẹ́ pé mo rẹ́ni sọ fún mi ni. Mm irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè má ṣẹlẹ̀ sí mi ó wà bọ́tí òun rẹ́ ni sọ fún mi torí ẹ̀ lèmi máa ń pe àwọn ọmọ mi máa ń lecture wọn pé tóbìnrin bá rí báyìí ìjọ dákun má dọ̀dọ̀ rẹ̀ tóbìnrin bá ṣe báyìí ìjọ ṣe kinní kan má bóbìnrin jà ṣe báyìí torí pé láì sí wọn kò sọ́kùnrin láì sí wọn kò sọ́kùnrin especially iṣẹ́ music torí àwọn ni wọ́n lè gbé boyfriend wọn mẹ́rin wá ságbó ẹ̀ wọ́n lè pé eléré ọ̀dà mi wọ́n bá fẹ́ pè ọ́ ńgbà ọ̀bá gba tí wọ́n ní àtún ṣé eléré lè yẹn ni yọjọ́ lọ pé eléré gidi ẹni tí wọ́n fẹ́ yẹn ni wọ́n mú ọkọ wọn lọ bá tàbí boyfriend wọn. nígbà tí à ń wá orúkọ yìí mo mọ system kan tí ọ̀rẹ́ mi kan ń lò tí màá forúkọ bò láṣìírí nítorí pé wọ́n fẹ́ràn rẹ̀ ayé kásẹ̀tì ni wọ́n lè ra kásẹ̀tì méjìlá nísìn sínú báàgì wọ́n ó sì fún lówó ó lè lọ wọ dánfó ní gáréèjì ìkòròdú nígbà ọba ẹ̀ dé ibi tí ẹ ti kọ́kọ́ yà síbi ní pakodo yóò bọ́ lẹ́ńbẹ́ yóò sì fún ní dánfó yẹn ní kásẹ̀tì yẹn ní ẹgbẹ́ yẹn ẹ̀yin òsínlù ni lágbájá ló ń lò nísìn ẹgbà ẹ máa play tó bá play ẹ̀ tó bá fẹ́ bọ́lẹ̀ tẹ́lẹ̀ ní bá sọ pé àkíní tẹ̀ fún mi láwọn ní ẹ máa play ẹ̀ lọ yóò tún wọ mọ́tò mi tó ń bọ̀ nbí ó lè bọ́lẹ̀ ní bus mẹ́ta kó tó dé ìgbèsè gbogbo wọn ní òfin kásẹ̀tì ń lọ bẹ́ẹ̀ pé ayé obìnrin ni wọ́n ìyẹn lo ìgbà ìgbà yẹn wọ́n dẹ̀ kẹ́ ẹ̀ wọn àwọn náà òun náà mọ̀ pé òun rí ìyọnu wọn. Hmm. bọ̀ kò sí gbogbo system téèyàn kì í fi polówó ọjà nígbà tó lọ́hùn wá ṣe tírú yín dé àwa ń rí àwa ń rójú rí ọlọ́run látara rú tiyín torí tẹ́ ẹ̀ bá gbé wa jáde kí la fẹ́ kí la fẹ́ ṣe ọjà tá bá bá sì ń tà tá àpolówó òkúta ti wọ̀ ọlọ́run máa ràn yín náà lọ́wọ́ Mm. bàbá tẹ́yìn bá tẹ̀ wá bóyá ẹ̀ ń wá ṣe music ẹ̀ ń kọrin kí ni nǹkan mi tẹ̀ tún gbádùn tẹ̀ tún máa ń ṣe yàtọ̀ báwo gòkè mi tẹ̀ fẹ́ ṣe mi fẹ́ ṣe ní music ní ọ̀sẹ̀ yìí báyìí sí kí lẹ tún máa fẹ́ relax kí lọ́wọ́ kan mi tẹ̀ tún mọ̀ tó lè take time mi. ah ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi máa ń jáde máa jáde ṣùgbọ́n go slow ẹ̀ kó yọ kò gbà yẹn láyè mọ́ téèyàn bá rin kìlómítà méjì ní èkó yìí tó o bá nífẹ̀ẹ́ ni tó ń wá lọ ò ní lọ ní tí go slow ń wí torí pé àlùbáríkà èkó yìí ti pọ̀ jù àlùbáríkà tó yẹ kí ìlú bíi five hundred ó pín òun nìkan lọ́wọ́ àmọ́ra tẹ bá ń wò ẹ rí i pé gbogbo ìlú tó sọ̀rọ̀ àǹdè èkó ni èkó ti sọ̀dà àdúgbò mọ́ rẹ̀ lára tẹ bá gbéra láti Tinubu lẹ́kọ̀ọ́ tẹ́ gba ọ̀nà Ìkòròdú tẹ́ ń bá ń lọ tẹ́ fi dé Ìsàgámù ẹlòmíì ẹni tó wà ní NNPC ní ọ̀nà Ìsàgámù a fẹ́ fún yẹn ládírẹ́sì a máa kíni kan NNPC Lagos kò fẹ́ kí wọ́n mọ̀ pé Ogun State ló ń wà yẹn o ṣe mọ̀ pé ó ti believe pé àdúgbò Èkó lòun ń gbé ìdí tó fi jẹ́ pé <laughs> àlùbáríkà tí ó wà lẹ́kọ̀ọ́ yìí tọ́lọ́n bá fún yẹn ní one percent ẹ̀ òun tó òun kò lè yọ lè sùnmọ́ láyé tí ó fi kú kọlọ́n dákun àyè tọ́lọ́n dẹ̀ ṣe báwa náà látẹ̀kọ́ ọlọ́run ṣe nǹkan ayọ̀ fún wa lẹ́kọ̀ọ́ ó tún ṣe fún wa nílùú ṣe ọ̀pẹ́ ní fọlọ́run àkúkúrẹ́ ń tajọ dẹ́kọ̀ tó jẹ́ pé dìísìn ẹ̀ ń fọwọ́ luwọ́ ni nílùú èkó yìí la tàbí fẹ́yàwó lé kórìíra wa tàbí bímọ kórìíra wa tọ́lọ́run fi kọ́lé fún wa ra mọ́tò sí gbogbo ẹ̀ sọ ẹ àṣà gbọ́dọ̀ sọ pé báwo ń tẹ̀kọ́ hmm, ó sì jẹ́ nìyẹn ọlọ́run má bẹ̀ kó jẹ́ o. bàbá ṣé ṣé rẹ́kọ̀dì ṣì wá àbí láìfù nìkan ni ó jẹ́ nǹkan tí ẹ̀ ń ṣe fúlì báyìí fún ọ̀rọ̀ alẹ́ tó ń wò. ẹ ṣe rí as at now owó rẹ́kọ̀dù ti. Mm ó ti yí pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ọ̀nà méjì la fi ní pírọ́blẹ́mù nídìí rẹ́kọ̀dù tẹ́ bá ṣe rẹ́kọ̀dù ibi kí àwọn èèyàn kí wọ́n lè gbọ́ kí wọ́n rọ́gbọ́n kọ́ ń bẹ̀ ni kí wọ́n sì rà pọ̀ tí ń sìn kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ wá kiri nínú ẹni tí ń sọ̀rọ̀ dáadáa sínú rẹ́kọ̀dù wọn ò ní nǹkan wọn kan tí wọn kan wọn kan wọn ju pé kọ́ máa sọ̀sọ̀kúsọ lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ọmú jẹ́ kí àárín yẹn kó sú àwa pé ẹni ìyóhù tá ọ bá taba ṣeré fún nísìn tó bá fẹ́ kí abáhùn sọ di rẹ́kọ́ọ̀dù ábùkù wa àríwá ní ọdẹ lọ stúdíò àbàṣe gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé live là ń ṣe àbàṣe gbogbo àwọn tó wà ń bẹ́ ǹjọ́ yẹn wọ́n ríra wọn bí àsìkò yìí ṣe rí torí pé adẹ̀ tí mo iye copies tó lóun fẹ́ bá pé ten thousand copies ló lóun fẹ́ ni a bá ti ṣe tán á lọ gbé fún ni yóò sì fún wa lówó wa yóò sì máa distribute a máa ń ṣeré fún bàbá wa kan eléyìí tá a bá ṣe lọ́dún yìí nísìn títí dọdún tí ń bọ̀ ní o fi máa ha fáwọn èèyàn ní o fi máa ha fáwọn èèyàn so ẹ bá tún ṣe mí lọ́dún tí ń bọ̀ a tún ṣe a tún kọpí ẹ̀ a tún lọ gbé fún wọn ó sì máa ń rí nìyẹn ṣe rí ìgbà tó bá dé aṣọ ọgbà nìyẹn ń dá fúngbà ẹ tiẹ̀ wá ó gbà tó ta wá wà yín sìn sẹ́mọ̀ pé eléré tó lọ sògùn afẹ́rò sẹ́mọ̀ pé ó ti ṣe rẹ̀ báyìí ńgbà wọn ní gbogbo ẹni ẹni tí ó wà níbi tá a bá wà kò gbọ́dọ̀ ju fifty lọ́nu họ́ọ̀lù kan àwa eléré tá a sì lọ ọbẹ̀ gan ẹ pa ẹja dínkù sí bíi thirty ṣé ilé ọkọ ìyàwó àti ilé bàbá ìyàwó ní òpin ten ten so ló di pé ẹ online tí gbogbo yẹn wá ń ṣe nísìn òkùnkù máa pè torí ẹ kò sí pé ẹ ànáwó ráìsà ànáwó họ́ọ̀lù ànáwó kìnnìkan mọ́ gbogbo ẹ ti di pé ẹ tá ti ṣe tán tàbá ni ní online wa tó bá wọnú àkáǹtì wa náà lájọ pín àtàwọn ọmọ wa gbogbo ọlọ́run bá pààyàn lórí àfihàn dín ní o ká tún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bàbá jẹ́ ìbílẹ̀ wọn eré e, e, láìfò lẹ́ láìpẹ́ tì máa ṣe ṣé ni àbókù àgbà ni àbí ikò mẹ́jẹ̀ ń tẹ̀ ìbéèrè èwo pé ah tó bá pè mí fún ìyàwó àbí máa ń gbádùn ẹ̀gbẹ́ èwo ni èmi mò ń dùn nìyẹn lọ́wọ́ yín sá. sẹ́mọ̀ nínú orin mi máa ń sọ pé ikú wá pẹ́ ni à ń pè ikú apẹni tí ń kíni tí wọ́n bá pè mí níbi òkú ẹ̀rù máa ń bà mí máa ní hey àwọn boys wa wọ́n ti mọ̀ máa ní ikú apẹni à ń pè ikú apẹni tí ń kíni ó dàbí ìbínú kan tá a lọ ẹni tá a lọ sìnkú ẹ̀ ọjọ́ mọ́ fifty six years wọ́n wá tabana ẹ̀sẹ̀yìn stage bàbá yìí. èmi dẹ́ ìṣẹ̀ṣẹ̀ ṣe birthday sixty mo wá ní bàbá o tó relé ẹni tó wá wà lẹ́gbẹ́ mi ní ọ̀gá ó ní ẹ bánà tó wà lẹ́yìn wa ní ẹ mọ̀ pé fifty six years ni wọ́n kọ síbẹ̀ yẹn mo ní ha ọ jẹ́ pé àánú ni mo rí gbà mo kọjá éèjì ẹni tí ń pè ní bàbá tó relé yìí wọ́n bá sinmi wókòwòkò ń jọ ni mo bá bẹ̀rẹ̀ sí ní kọrin pé ọlọ́run kó tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ olúwa má ṣe ní tẹ̀lé tẹ̀lé olúwa má ṣe ní tẹ̀lé tẹ̀lé fún gbogbo wa ṣáà pé n ti ń ṣàdúrà fúnra mi pé kò sí ẹni tí ò lè lọ kọ́lọ́n dákun elédùnmarè kó dákun kó jẹ́ kó gbogbo wa kó ṣàṣeyè ká dẹ̀ lólé ayé kárílé ayé lópẹ́ kọ́lọ́n dákun kó fọ̀run kí àwọn tó ti lọ ìgbà tí n bá lọ play níbi òkú máa ń ronú gan ṣùgbọ́n tí n bá ṣeré níbi ìyàwó tàbí ìkómọjáde tàbí sílé tàbí anniversary inú mi máa ń dùn máa ń túraká dáadáa torí ìyẹn rán mi létí ọjọ́ ọjọ́ kan ń bọ̀ torí ń bẹ̀ náà lẹ́yìn bí òkú láti máa kọ ọjọ́ ayọ̀ kan ń bọ̀ ta ò gòkè ta ò dàgbére yìí pé ayé ó gbòóṣe àwọn kan tó kí bá ṣe ń wò tó bá fẹ́ ṣe òkú àgbà ń kọ́ bá pè yín o kọ́ bá pè yín ẹ ni o ẹ ṣeré fún wọn o. a lọ a lọ but hmm, ẹni tí ọmọ ẹni tí ń lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ni tó pẹ̀sìn ní hòhò kó kúkú má burú tiẹ̀ náà lọ́wọ́ kó mọ̀ pé bí wọ́n ti ni hòhò. Hmm. epo fàájì tẹ́lẹ́lẹ́ adínilọ́wọ́ aláìlérò wá bí wọ́n sí ìní abáwọ́jọ pèpèrèpè ìjó àjà o. jọ̀wọ́ jẹ́ iráyé jòjújú jọ̀wọ́ jẹ́ iráyé mo fàájì tẹ́lẹ́lẹ́ adínilọ́wọ́ aláìlérò àjà o. jọ̀wọ́ jẹ́ iráyé jòjújú ọjọ́ ìráyè tó fàájì tẹ́lẹ́lẹ́ adínilọ́wọ́ aláìlérò wá bí wọ́n sí èyí á bá wọn jó bèbèrè ń fi ìjọ ọjà ooo. akọrin tó mọ́gbọ́n wá àpètù títí akọ̀fẹ̀fẹ̀rẹ̀ ń bè tásìkò yìí ga jùjú máa kó sani. akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpètù títí akọ̀fẹ̀fẹ̀rẹ̀ ń bè tásìkò yìí ga jùjú máa kó sani. akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpètù títí akọ̀fẹ̀fẹ̀rẹ̀ ń bè tásìkò yìí ga jùjú máa kó sani akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpètè títí akọ́pètè rẹ̀ ń bè àsìkò yìí ká jújú máa kó sa ni. ẹjọ́ máa kó sa jújú máa kó sa o. ẹjọ́ máa kó sa jújú máa kó sa. so dádì so bẹ́ẹ̀ ti ṣe sọ látàárọ̀ ẹ̀ tán ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mi ò wò ó pé ah yes ẹ̀ ya. Yeah Eh, tí tó bá dé pé gbogbo agbélé corona covid nineteen lọ báyìí sí i bàbá dẹ̀ ti sọ pé owó wọn ò ń ṣe pé owó wọn pọ̀ ó pọ̀ o pọ̀ kó ṣe pé ó pọ̀ jù jù jù jù bẹ́ẹ̀ yẹn ti gbọ́ bàbá fún àwọn tó bá fẹ́ kàn sí yín pé yálà fẹ́ kẹ́ wá bá wọn ṣeré ni ìkómọ òkú àgbà gbogbo ẹ̀ mọ́ra wọn báwo lọ́ọ́ ṣe lè kàn sí yín sí torí mọ̀ kí bọ́ ṣe ń wò báyìí sí yín tó bá ń sọ ń gba matured artist bàbá wa mi bàbá lọ́ọ́ ṣe lè kàn sí yín sà. ìpẹ́lẹ̀ ọlọ́run lórí fóònù mi ẹ máa rí zero eight zero three three zero six eight five seven zero ṣé kí n tún sọ zero eight zero three three zero six eight five seven zero òun ni ẹ̀rọ amóhùnmáwòrán bí dáadé ṣe pé yẹn ẹ pè dáadé ṣó ní ẹ̀kọ́ sí àbíká eléyìí náà ẹ lè tún lọ gba èkejì zero eight zero five seven nine nine four five three one zero eight zero five seven nine nine four five three one òun nìyẹn. Ẹ bá fẹ́ kí bàbá ṣeré fún yín, ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ pé bàbá. A ṣeré ìgbà èwe, a ṣe tìgbà tí èèyàn ti ń dàgbà díẹ̀díẹ̀, a ṣe ìgbà tí èèyàn ti dàgbà pátápátá. Bàbá mọ́ èmi business nìkan ni kí àwọn ọmọ, torí àwọn ọmọge kan rí bọ́ ṣe rí lórí afẹ́fẹ́ báyìí pé bàbá sì ṣe síbẹ̀, kí àwọn ọmọge má fi phone disturb yín o, àbí báwo bàbá? Àní mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹni ayé dà láàmú ó sàn jẹ́ ayé gbàgbé lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn kì í gbàgbé mi o hmm, ṣùgbọ́n kíkẹ́ yẹn sọ́ọ̀sì náà ni ẹ díẹ̀ díẹ̀. ẹ kí bàbá ẹ kí bàbá àmọ́ most importantly ẹgbẹ́ business fún bàbá. ẹ ẹ mo á fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tọ́lọ́run ṣe fún mi oore má ní ìbàjẹ́ tọ́lọ́run ṣe fún mi ṣẹ́rí mo ṣe wà ẹ́ téèyàn bá ń jalè máa ronú kínní kan pé kò lè máa gbàdúrà pé jẹ́ kí n fi ṣe olè yìí lọ́mọ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti fi ṣe music orin kíkọ mo ti fi lọ́mọ lọ́wọ́ tórúkọ rẹ̀ ń jẹ́ abdullateef owólabí ajao yk two mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fi iṣẹ́ mo tún fi lé ọmọ mi kejì náà lọ́wọ́ tóun náà tún jẹ́ abdulkaldri àkànbí owólabí yk2 three èyí tó wá jẹ́gbọ́n gbogbo wọn torọ́ ọmọ tó bá da gbogbo ayé níbi o àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ lóòótọ́ èmi ni mo bí Bùkọ́lá èrè àṣàlátù mo ní báwo ló ṣe pé ra mi rògbè fún mi fún yín lọ́dọ̀ mi wọ́n ló máa ń sọ pé èmi ni bàbá òun mi náà ni bàbá ẹ̀ ọmọ yẹ̀kínì náà ni so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo wọn ni mò ń gbà ládùúgbà pé kọ́lọ́run má fi wọn pa mí lẹ́kún ìgbà tí wọn tí wọn ń lò ọlọ́run ò ní jẹ́ kí wọn ẹnìkan gbà lọ́wọ́ wọn wọn ò ní lò gbà onígbà agbára ọlọ́run ẹ ṣé o. wọ́n ní tẹ́lẹ̀ ni erin kì í fọ kọ́mọ̀ ẹ̀ náà fọ́n lọ́wọ́ yìí ah. everybody ń. tí dúró bá ti pọ̀. everybody ń ṣe tiẹ̀ lọ́nìí. bàbá kìtìjọ́ kẹ́ máa lọ ìmọ̀ràn fáwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ báyìí tó ń wò yín báyìí káàkiri ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan ló ń ṣẹlẹ̀ pressure ìlú ò dá ọgbẹ́ wọn wọ́n lè lo ayé yìí lè lo dáadáa lábá yín báyìí pẹ̀lú oríṣiríṣi kan tẹ́ ti go through entertainer ní sà <laughs> tó bá jẹ́ pé kéèyàn ṣe ayé ni ẹ ti ẹ bá gbọ́n wọn ọ̀dọ́ tó wò yín báyìí mọ̀ tọ́jú ara rẹ̀ kì í ṣe pé kó lọ ilé olóògùn ni mò ń sọ má rí àgbàfin bọ̀wọ̀ fáwọn alàgbà ọ̀dọ́mọdé bọ̀wọ̀ fáwọn bọ̀wọ̀ fáwọn alàgbà kí ọjọ́ ẹ kó lè pẹ́ lórí ilẹ̀ má ṣàfojúdi o kó o dẹ̀ make sure pé ọ̀ jẹjẹkújẹ máa rìn níbi tí ìyàwó àwọn olólùfẹ́ hmm. tí wọ́n bá wà torí tó bá délẹ̀ àwọn ni wọ́n pé àwọn gbé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ayé wa ti yàtọ̀ sígbà tí wa o ààrẹ lòmíì náà nísìnyí nínú àwọn tó gba ìyàwó ẹ̀ tí wọ́n lè tún wá bọ̀ jẹ tí wọ́n wá bọ̀ jẹ sàrà ìjọ tẹ bá tún pé ó so yìgì fún ìyàwó ẹ̀ o ṣùgbọ́n mo mọ̀ pé ìgbà kí n ò ní dé kírúgbà yẹn kó ṣẹlẹ̀ o o ò lè gba ìyàwó mi kí n fojú rẹ wù o kò jẹ́ bó ti jẹ́. dáàdi professor yẹn ní ṣókí NTA ló ti fún yín ní ṣóò kan tó máa ń ṣe ṣókí. ní channel ten ní bar beach lẹ́kọ̀ọ́ ìgbà yẹn ni bàbá wa Àtàládé ló máa ń coordinate Saturday bar beach show bar show so wọ́n wá pè wá lọ́dún yẹn àwọn eléré tí wọ́n máa ń pè àlè tó bíi mẹ́fà bọ̀tún gbà tó kan tọ́ọ̀nù mi wọn ọba mọ̀ wọn ọba má ti pè mí lẹ́yìn bọ́yá ẹ̀kejì wọ́n ṣe kan tọ́ọ̀nù mi báyìí lẹ́ẹ̀kejì mo ṣe bẹ̀rẹ̀ music báyìí gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ní n gbọ́dọ̀ dákẹ́ mọ́ pé kí n sá máa ṣe lọ torí wà náà wà lá máa ń lò wọ́n bá ń wago pé ṣé lánàá gbọ́ jẹ́ kó wá kí wọ́n máa ṣe lọ́jàre bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ni bí bàbá ṣe fẹ́ wá bó ṣe fẹ́ address àwọn yẹn ní closing time bàbá wa ní as from today you are a professor of music bí oyè professor ṣe jáde nìyẹn bàbá àtàlàdé bó ṣe sọ mí ní professor nìyẹn ó dẹ̀ ṣe mọ́ mi lórí láti jọ yẹn. àtìgbà yẹn dẹ orúkọ yẹn wà ń bẹ̀ ni jẹ́ kí tá a bá fẹ́ pé tó o bá ti fi professor sí bá orúkọ yẹn ò pé adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ kí bàbá gba àwọ́ọ̀dì kan gbàgbọ́ jẹ́ pọ̀ ọmọ nàìjíríà lọ gbogbo aládìídì àmì òní ìsìnbẹ̀ kí má ní ìgbà yẹn ní bẹ́ẹ̀ ni ń gbé national juju king ńgbà yẹn hmm, akéré ńgbà yẹn dáàdì tí wọ́n ní talẹ̀ tún fẹ́ mú tó máa ṣe ṣé nọ́mbà tírì lọ ní lọ́fẹ́ ṣe ńgbà yẹn gbé. kágbóyè yìí gbà kẹta fún national juju king lóye yìí o wọ́n ti gbádé fáládé wọ́n ti gbóyè fọlọ́yè àjàó ládé tọ́ sí ọba orin ọba ìlú o ọba orin ọba ìlú adé ìlú apẹ́ lórí rẹ̀ wàá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Hmm. Hmm. ẹ ṣe gbá nìyẹn gbá nìyẹn. Hmm. tàbá wà pẹ̀lú bàbá bó ṣe wà yẹn <laughs> tó débi tẹ̀ máa ń gbádùn tẹ̀ ń bá àgbẹ̀ lọ́wọ́ ohun àgbà báyìí torí mo máa ń farabalẹ̀ máa kọ́gbọ́n òun náà láti ṣe máa ń gbé wá fún yín náà kẹ́yìn náà lè jókòó lẹ́yìn náà lè kọ́gbọ́n eléyìí bá ọgbọ́n èèyàn lọ ó bá bàbá màmá ọmọdé kò yọ ẹnì kankan lẹ̀ gbogbo alágbádùn ẹ̀ bàbá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín sà ẹ pẹ́ fún wa sà. a máa rí yín bá. ẹ máa rí láìpẹ́ láì jìnnà torí mi náà fẹ́ torí mi náà fẹ́ ṣètò àgbà yẹn ẹ wá ẹ wá dá wa lára yẹn sà ẹ everybody. Yes, sir. I am for you. Yes, sir. I am for the world. Yes, sir. Yes, sir. Thank you. Thank you very much, sir. owó lẹ ti gbádùn yẹn látẹnu bàbá wa tí èmi fi ti ọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ torí kékeré pátápátá lèmi ti ń wò wọ́n ń pè mo dẹ̀ wá bá wọn báyìí èmi ni mo tún wá ṣe ń tàbí wọn inú mi dùn gidigidi gan ẹ pẹ́ fún wa sá bàbá wa Professor YK Ajao bàbá ti fún wa mm, tipẹ́tipẹ́ bó ṣe bẹ̀rẹ̀ títí di president bàbá dẹ̀ sọ. So, ẹ pè wọ́n àwọn ń ṣeré ẹ pè bàbá sórí aago tẹ bá ń fẹ́ ń pa live play tó jẹ́ pé yes ó kì í tó wà ń bẹ̀ for the young for the mature man bàbá ṣe kí ni bàbá fún yín bàbá ẹ ṣe gan sa àtún á padà bá yín oúnjẹ la máa ìsẹ́yìn oúnjẹ wo lẹ gbádùn tàǹgbé. bẹ́ẹ̀ jì yẹn. ìyẹn ajẹ. bẹ́ẹ̀ jì yẹn bẹ́ẹ̀ jẹ ọkà. ẹ gbogbo ẹ ní àwọn àgbààgbà wa nìyẹn àwọn àgbààgbà àwọn àgbà tí wọ́n ti ṣe iṣẹ́ gidi sílẹ̀ tíṣẹ́ wọn ò dẹ̀ nípa rẹ̀ láéláéláéláéláéláéláé àwọn àni ìjírò yìí làwọn ọba ọmọ náà ní láwálé wà ń bí gbẹ̀ngẹ́ wà ń bí broda wa oníṣẹ̀gẹ́ wà ń bí àtàwọn àgbààgbà náà tẹ́kọ̀ ọmọ bàbá wọn náà wà lẹ́yìn kámẹ́rà ń bí ilé àgbàlá babaláwa báyìí sì ti lẹ́yìn ilé ìsìn àlọ́ ṣègbàládùn ẹ̀ gbọ́dọ̀ rí yẹn bó ṣe ń lọ akínyìn o àtúnrẹ́yìn ó dàbọ̀. ọmọdé jó máa kó sa àgbàlagbà jó máa kó sa o. ẹ jó máa kó sa jíjó máa kó sa. ó yá o ẹ jó máa kó sa o. ẹ jó máa kó sa jíjó máa kó sa. ó o ó o jíjó máa kó sa. ẹ máa kó sa jíjó máa kó sa. ijó alájà ó ní ó máa kó sa o. ẹ máa kó sa jíjó máa kó sa èmi àjọ máa kọ́sà májọ máa kọ́sà o. májọ máa kọ́sà jùjú máa kọ́sà. ọmọge wájọ máa kọ́sà ó yá kí n máa kọ́sà rẹ. májọ máa kọ́sà jùjú máa kọ́sà. bá máa kọ́sà ó kí n máa kọ́sà ẹ. májọ máa kọ́sà jùjú. àwa náà ní. pépèrèmpé. àwa náà ní. pépèrèmpé pépèrèmpé báyìí kárí ayé pépèrèmpé báyìí kárí ayé. àwa náà ní bèbèrè mi. àwa náà ní bèbèrè mi bèbèrè mi báyìí kárí ayé bèbèrè mi báyìí kárí ayé. mo fẹ́ kí ni òun mi ẹ máa jó. máa jó. bójá nù balọ̀ kékeré ẹ máa jó.